sẹ́ni kankan tó lè rí ní òfin láyé sẹ́ni kankan má ṣe òpin ìfẹ́ wa. ewu náà kì í pa òdì àwùjọ pé o. bájírù kí ni àwọn nǹkan tó máa ń sọ lẹ́nu gan-an tí ò kì í yéèyàn yìí. àtòléyé yóò màmá as pé ọmọ bọ̀ tilẹ̀ yìí ṣùgbọ́n àwa ọmọ ògbóró ìbílẹ̀ pọ́nbélé tòde kọ́ ní tí mo dọ́wọ́ ń gbé súnmọ́ ibẹ̀ ṣe wà yẹn ni pé ẹ̀gbẹ́ ṣáájú adúpẹ́ tẹ̀ dé. ṣé ṣọ́ọ̀bù tí mo lọ yẹn nísìn ló ti wá ń pè lájò. ìyá mi kò sí kékeré ìrìn àjò ṣe rí tẹ bá ti jáde tẹ̀dé báyìí ojoojúmọ́ ni máa ń ṣọpẹ́ fún bàbá. ó ṣe wà ní ẹ. ó bá dúró ọ̀rọ̀ ẹ ti sùn. ọ̀rọ̀ àti ṣe wà lára ẹ kúrò lẹ́wọ̀n. ẹ kúrò lẹ́wọ̀n ṣe ìjẹ́sùn ẹ jọ mi ìró bíi pé mo mọ àwọn ojú yìí rárá. ẹ ẹ dá wa mọ̀ ẹ dá wa mọ̀. àwa ni aṣojú iléeṣẹ́ compact àti bọ́kàn yín dòwò pọ̀ látọjọ́ tó ti pẹ́. óò <laughs> ẹ wo ẹ má bínú ẹ jọ̀ọ́. Ah, ẹ dẹ̀ ṣe gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú àdúró tì wá lágbára ọlọ́run iléeṣẹ́ tí náà ní jóná ẹ dẹ̀ ní rogun eléyìí ní nídìí iṣẹ́ yín yẹn. àmì o. ṣé ẹ dẹ̀ bá wọn lé ṣá. bẹ́ẹ̀ ni bá wọn lé àdẹ̀ oh, ti yanjú ọ̀rọ̀ lágbára ọlọ́run tó bá máa fi dọ̀la ẹ̀yin náà ò ní rí bákan náà mọ́. Ah, àmì o. <laughs> madam <laughs> ǹjẹ́ anybody ti sọ fún yín rí pẹ́yìn àtọkọ yín jọra yín gan really yeah hmm. kí wàá la fi jọra wa báyìí. ìwà ni ìwà kan náà lè jọ ní. ó dà ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan ẹ ṣe lágbára Ọlọ́run iṣẹ́ tẹ̀yin náà ò ní dìbàjẹ́ ṣé wàá rí ẹ̀yin náà tẹ́ bá ti lọ́kọ ilé àtọ̀nà tí yín náà ò ní dàrú àmọ́ tẹ́ bá ti wà ní lágbára Ọlọ́run egungun ẹ̀gbẹ́ yín báyìí lọ́lọ́run máa bá mi fún yín. àmì o ẹ wò yìí kò wá ní ìyá yín àtọkọ yín náà. àmì o àmì o ẹ ṣé gan mo dúpẹ́ ẹ ṣé gan ẹ. ó dàbọ̀ mọ́ ó dàbọ̀. ah kí ni mò ń sọ iná ẹ dẹ̀ wọlé kẹjẹ kí n ṣe yín lálejò kẹ tó máa lọ. Ah, ẹ máa ṣe àti wà òkè. ẹ ṣú ọṣà àti ah, wà òkè ẹ ṣe gan ma kẹ tẹkẹ ara yín o ẹ make sure ara yín ma. no problem ẹ ṣe gan ó dàbọ̀ <laughs> Bísí sáré wa. wo sórí bá mi wo abẹ́ driver seat yẹn wà á rí laptop àti kámẹ́rà kan tí mo gbé síbẹ̀ bá mi gbé wá then àwọn kankan náà wà nínú boot yẹn kòkó bọ́lẹ̀ ẹnu mọ́tò kí sáré dáná. mo ti gbọ́ wọn. kọ́ sísá mi. ẹ tún ti ń ronú ẹ tún ti ń ronú sísá mi ó ṣe jẹ́ pé gbogbo ìgbà tó bá kun ọjọ́ kan sí remembrance ọkàn yín lè máa ń kárí bọnú sunkún báyìí mo dẹ̀ ti sọ fún yín times without number kò sí nǹkan tí ẹkún yín fẹ́ dáa ẹkún yín ò lè jí ọ̀nkú mọ́ Fẹ́júmádé ti kú ó ti re òkun ìgbàgbé àwa tó kù nílé ayé ni ká ṣe dáadáa. ẹ wò ẹ pàrọ̀nù tì kẹ bọ́ síta ẹ wá ọmọkùnrin gidi ọmọkùnrin tó pé tó wù yín lọ́kàn yín láti fi ṣe ọkọ gbogbo ìfẹ́ tẹni sí ọkù yìí ẹ transfer gbogbo ẹ̀ lé lórí kí ẹ bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun sista mi ẹ bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun kẹ́ move on good or bad the show must continue ọ̀jọ̀gbọ́n kan ló sọ bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ mú un lò ó. torí ọ̀la. máa. kò lè yé. kí ni nǹkan tí ò lè yé mi ẹ jẹ́ kó yé mi sista mi kí ni ò lè yé mi gangan kò lè yé ẹ e. nítorí pé ò mọ ìtumọ̀ ìfẹ́. Ah, ìfẹ́ ìtumọ̀ ìfẹ́ hmm. anyway mi ò lè mọ ìtumọ̀ ìfẹ́ bẹ́ẹ̀ ń ṣe mọ̀ torí pé ẹ jù mí lọ bọ́ sísá mi haúsá tèmi náà ti ń jẹ gúrò bọ́ ilẹ̀ ti ta sí i ṣé rí obìnrin kankan tó bá torí ọkùnrin kan kú igba ọkùnrin ló máa gborí sàárè ẹ̀ kọjá. Make haste while the sun is still shining. ẹ move on. ẹ ẹ ẹ move on. ó wù ní. ó máa wù ní o. ó wù ká jẹran pẹ́ lẹ́nu o ṣùgbọ́n ọ̀nà fún mi ò jẹ́. èyí ló pé ọdún kẹta tó kú tó fi mí sílẹ̀ lọ lóòótọ́ àbímọ fúnra wa àmọ́ bí àlàáfíà lè jẹ́ nǹkan tó dùn mọ́ mi nínú tẹ́jú máa dín mo nígbàgbọ́ wípé mo ti ṣe nǹkan tó yẹ kíyàwó gidi kó ṣe fọ́kọ ẹ̀ ìgbàkígbà tó bá wàá tó fún mi láti ní ọkọ mi mo fẹ́ kí ẹlẹ́dàá ẹ̀ kó pèsè ọkọ bíi tiẹ̀ ọkọ tó máa fi mí lọ́kàn balẹ̀ ẹni bí àwòrán ẹ̀ òun ni mo fẹ́ kẹ́lẹ́dàá ẹ̀ pèsè fún ṣe ná èwo ni àwọn ọmọ ọmọ bí àgùntàn báyìí ah ò ní kọ́tì kankan ò ní tébù mànà wàá kàn máa jẹun bí ajá yanyanyanyanyanyanya. mo bí ìwé kò ní ọmọ yẹn gbọ́ bó ṣe ń pariwo. kí n má disgrace ẹ hmm. àṣé o ti disgrace ẹ lójú gbogbo àwọn èèyàn báyìí ìwọ náà wò ó bóyá jẹun. ẹlẹ́dàá mi o eh? ọmọkùnrin ló rẹwà tó yìí dàbí dàbí àbúrò yìí kọ. torí ẹ pè ṣá tó nọ́mà mo rí. dàbí sọ fáìn tó ọmọkùnrin mọ pààrọ̀ sọ fáìn tó. ṣùgbọ́n nǹkan tó sọ jáde lẹ́nu ṣá tèmi fáìn tó ọmọkùnrin yẹn hmm. ọlọ́run bá ló dá mi mo dẹ̀ dúpẹ́ bọ́lọ́run ṣe dá mi o kò ń ṣèyàn ló dá mi rárá wò ó mo rẹwà mi ò ní bàjẹ́ wò mí látòkè délẹ̀ ṣé ilé ilé tó ń pọn lé ilé ìfàyè ah. ilé torí bí ọ̀bọ ìlú fàyè. Ah. ẹlẹ́tẹ̀ wọ́n wá léwu àtọmọkùnrin tó ga tó fàyìn tó bá ń sọ̀rọ̀ gbà tó wà tà àbí ta ni ò mọ̀ kò sẹ́nibọ̀dì tí ò mọ̀ láéláé tó ipò pa ní tàn ọ̀ fàyìn tó láyé láyé láti bí ìsibẹ̀ ọ̀ fàyìn tó ó dẹ̀ dìde kó lọ báńgbà yẹn idiot. ọ̀ọ́ dàbí àwàdà mò ń bọ̀ ṣe ah, ah, dàbí. wọ́n wà sọ́wọ́ o. ṣé mo lè darapọ̀ mọ́ yín. why not ẹ free ẹ jókòó. Simi lorúkọ mi. Simi ẹ ẹ jọ̀ọ́ má bínú kí ni mínì ní orúkọ yín yẹn. Simi náà ni <laughs> uh, ṣùgbọ́n àpèjá ìgangan ni dúró Simi dúró Simi àwọn àbíkú máa ń sábà jẹ bẹ́ẹ̀. àbíkú. <laughs> but mo ti dàbí yẹn sí. olúwa ṣeun gbà yẹn. Hmm. mi ò tẹ orúkọ tẹ. oh pardon me hmm. Toríọlá lorúkọ mi. Toríọlá. Toríọlá Adépìtẹ̀. Hmm. wow. orúkọ tó rẹwà bí ẹni tó ń jẹ́ orúkọ ẹ̀. <laughs> Thank you. Durosemi Adebayo. Adebayo. That's a very nice name. Mm. Mo wá láti ìlú Ọ̀yọ́. I'm pleased to meet you. láti ìgbà tí wọ́n ti bí mi tí mo ti ń rìn lórí ilẹ̀ yìí mi ì tí ì rí nǹkan tó jọ mí lójú báyìí mi ì rí nǹkan tó dùn mọ́ mi nú tó báyìí rí sísá mi. kí ni nǹkan náà. Ah, báwo ṣe fẹ́ bẹ̀rẹ̀ o ok sísá mi ọmọkùnrin kan ni mo rí lẹ́ni ẹ̀yìn láti rí bọ̀bọ̀ yìí tẹ bá rí bóyá clean tẹ bá rí nǹkan tó wọ̀ tẹ bá ah man. dúró náà torí ọlá ṣé ọkùnrin náà ló ṣàpèjúwe ẹ̀ tó tó yìí lẹ́ni tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ pàdé ẹ̀ lẹ́ni ni. Ah, ayé mi o ayé mi o mo fi ṣe ń ṣẹ̀sìn sísá mi ẹ ẹ lè fíìl nǹkan tí mò ń fíìl torí pé ẹ rí nǹkan tí mo rí tẹ bá rí bòbó yìí ẹ mọ̀ pé máa ń láìka àwọn ọkùnrin tán dúdú ṣẹ̀mọ́rú dúdú tí mò ń sọ tó dúdú dára kó ń ṣe chocolate o real dark colour tó wá tún lómi lára díẹ̀. sista mi tó wáá pé ìgbà tí ẹ ti ìpàdé ọ̀nkú tẹ́jú ni tó yẹ pé bọ̀bọ̀ tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí lẹ pàdé ni. ẹ lè fẹ́ ọ̀nkú tẹ́jú òun lẹ máa fẹ́. in fact àwọn ọlọ́gbẹ́ mi débi báyìí nsìn mo ti ẹ̀bẹ̀ wọn pé kọ́ tiẹ̀ wọlé kẹ́kọ̀ọ́ tiẹ̀ rí wọn ṣùgbọ́n ní pé ibi táwọn ń lọ wà very important ah but ti promise mi ṣá o wọ́n ní tó bá di ọjọ́ Saturday máa gbà wọ́n lálejò nílé wa yìí. ó dáa o ẹni tó fi gbogbo qualities tó tó yìí tó fi qualify tó bá ti di ọjọ́ Saturday àárín nǹkan náà. ó dìgbà náà ẹ jẹ́ wọ́n ní kẹrin ní sùúrù ẹni tó dẹ̀ wá lọ sórí. sísá mi èdè ń sọ̀rọ̀ báyìí kí lẹ̀ ń sọ jáde lẹ́nu yìí ṣebí yorùbá náà ló ní pé téèyàn bá ń wá owó lọ tó bá ti pàdé iyì lọ́nà àdàkọ mú iyì yẹn dání báyìí torí tó bá rówó ọ̀hún tán iyì ló máa fi rà bí ṣe rí ọ̀nkú yìí báyìí mi gbàgbé láti dúró dèèyàn tí mo wà mo kàn ṣàrò pé mo láti délé o mo láti sọ fún sísá mi sísá láti gbọ́ o mo dẹ̀ wà very sure pé tí ọ̀nkú yìí bá dé inú live yìí ìgbé ayé tuntun ni ó máa restore gbogbo joy tí ọ̀nkú tẹ́jú ti gbé lọ yẹn a dẹ̀ ti wá gbọ́ báyìí. Eh, mm-hmm. kò sí wàhálà ó di sátidé ńgbà yẹn bọ̀ kí lẹ ní nínú kíkìn. Ah, ah. ẹ gbà mí ṣé mo sọ pé itri ló ti ń bọ̀ nsìn. Ah, itri mo ti ń bọ̀ wọ ìgbà tí mo jókòó tí mò ń jẹun tí bọ̀bọ̀ yẹn yọ sí mi báyìí gbogbo oúnjẹ tí mò ń jẹ ní táìmì ńṣe ló dà pọ̀ ń kó oúnjẹ yẹn nínú mi báyìí ó dà pọ̀ ń kó báyìí ń kó báyìí bí ṣe wà inú mi kò sí nǹkan kan bẹ̀ mú láti jẹun. tó tó yẹ nítorí ọlá. ó jù bẹ́ẹ̀ lọ. ó dá ó jẹ́ wà ní kitchen pọ̀fẹ́sà rí kó àwọn kankan ní mọ́tò yìí lọ́wọ́. má lọ jẹun. sátidé. kó máa tòrò lọ bí omi àjípọn kó máa. They not bad and yours. Very well, thank you. You're welcome. Oh, sister me, sister me, to máa ń pariwo, àwọn nìyí. Yes, sister Bùkúnmi nìyẹn, ti máa ń jẹ́ ọ̀ràn wọn lẹ́nu lójoojúmọ́. Sister mi, eh, Simi ti máa ń pariwo orúkọ wọn lójoojúmọ́ lójoojúmọ́, àwọn nìyẹn wájú mm, Okay, it's my pleasure. Uh, Dúró Simi, Adébáyọ̀. Nice meeting you. Simi. Excellent. Ah, ṣeré ọlọ́run tó dá ẹ̀yin méjèèjì. ọlọ́run tó rẹwà ni. thank you. because you are a reflection. <laughs> Um, ẹ jọ̀ọ́ ẹ máa excuse me for a few minutes mo kàn fẹ́ sáré ṣe one or two things ní kitchen. all right all right ẹ pẹ̀lẹ́. Yeah. She's pretty, yeah. Thank you. Eh, ẹ wá jókòó ká tó máa mọ nǹkan next please have your seat. ṣé mo kàn ń jọ ara mi <laughs> mo kàn ń jọ ọmọ mo drive débi bá a lọ náà. sísá mi kí ló tẹ fi kí ọkùnrin sí báwo ni mo ṣe kí wọn. sísá mi ẹ kí wọn dáadáa náà tẹ́ ẹ bá ti ẹ̀rọ tèèyàn kankan ẹ ti ẹ̀rọ ti tèmi ẹ kí wọn dáadáa. Toríọlá mi ò understand ẹ. ilé tẹ̀ ń pretend now ẹ understand nǹkan tí mò ń sọ ẹ̀ dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé ẹ mọ nǹkan tí mò ń sọ gbogbo nǹkan tí mò ń try láti ṣe yìí náà. torí ti yín náà mo intentionally invite ọkùnrin yẹn wá sínú ilé ni. pé tẹ́ bá tiẹ̀ rí wọn ẹ lè get along pẹ̀lú wọn kẹrí brighter days nínú wọn àti pé mo mọ passion tẹ ní fún àwọn dark and handsome guys. Sister, I want you to just forget about the past and live a normal life oye yín. ẹ fún ọ̀nkù yìí láàyè let him fill the vacuum in your heart please. Toriola. Ma. Sure, mo like as a human being, but ti fífẹ́ yẹn mi lè fẹ́. but why. torí ọ̀la. máa. kò lè yé. kò lè yé mi kò lè yé mi kọ́ tẹ́ máa ń sọ lójoojúmọ́ ni kí ni nǹkan tí ò lè yé mi tẹ́ ẹ̀ lè là yé mi láti jọ yìí please for my sake. kó máa tòrò lọ bí omi àjípọn kó. yìí omi àjípọn ó thank you very much. Mo really appreciate pé mo pè yín. Ẹ dẹ̀ jẹ́ mi, ẹ ṣé gan ni, I'm so grateful. You're welcome. <laughs> Mo hope pé ẹ enjoy oúnjẹ yẹn ṣá. Understatement. <laughs> sísá mi mo jẹ́ sè gan-an. torí tí ìdẹ̀ lọ ṣe ṣe tó fi dùn báyìí. telling Mr. Bike. Toriola. Yes, uncle. Ẹ jẹ́ kí n sọ òótọ́ ọ̀rọ̀ kan lẹ́nu. Tí mo bá kúrò níbí báyìí láìsọ, mo ti ṣẹ̀. Mi ò lè rántí ọjọ́ tí mo ti jẹ oúnjẹ tó dùn báyìí. <laughs> Mi ò flatter anybody níbà. That is the truth. Ẹ mọ̀ pé kò rọrùn fún àpọ́n ìyẹn tí ò bá níyàwó lé láti máa jẹ oúnjẹ tó wù ọkàn ẹ̀ hmm. but this one is so palatable. Hmm. torí tí yín lọ ṣe ṣe kó jù báyìí. mi nítorí ni mo enjoy. Oh, That's good. Hmm. ọjọ́ ṣé mo lè rí pap kékeré kan bá mi ṣe díẹ̀ sí kí ni lọ́jẹ́ mi. kò sí problems rárá. ó kù sí ní ẹ tí ẹ wò ó pé first time tẹ máa wá sílé wa nìyí ní tún pupa. anyway that's why i like mo rí pé free gan sísá mi dẹ̀ máa. Mm-hmm. <laughs> fẹ́ gan ni lóòótọ́. I'm telling you. ṣòrí tí n bá ṣe báyìí ara ni mo dá nítorí tiẹ̀. màláìkì mm. ló gun ẹ̀yìn kan. Mm. gàdí. <laughs> ṣe wọ́n kọ́ báwo ni díẹ̀. kò tí ì kọjá àfaradà. àdúpẹ́. mo ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. kí nǹkan. mo ń bọ̀. ó mà nǹkan tí mo sọ fún ẹ pé ó máa ń ta jewelries fún àwọn yẹn ó gbé àwọn aago kan wá tó mú wá mẹ́yọ̀ kan àmọ́ kí n tó sanwó ẹ̀ mo fẹ́ kó kọ́kọ́ rí iná. wow My dear, this is beautiful. Really? Yeah. Okay. Um, shaking kí n sanwó ẹ̀ tó bá fìpò fit mi. Hmm. Èmi ò wá lè sọ bóyá ó máa fit ẹ̀ àfi tó bá wọ̀ náà bóyá kò wọ̀ sọ́wọ́ náà. Okay. Mm. All for you. <laughs> oh my, ago yìí fit eh, pa lọ sanwó ẹ̀. <laughs> That's my baby. <laughs> kì í ti kú jù náà ó máa ma ṣe nǹkan bí aró oko tèmi sọ pé tó bá ti bu juice má máa jẹ́ kó máa kún jù. ẹ wá fún un. ṣíṣe àti jẹun. mo ti jẹun. ọjọ́ oúnjẹ ti ẹ̀ ẹ ṣe. my dear ṣé tó jẹun tó kàn ń pík oúnjẹ. mo kàn ń gbìyànjú àti máa jẹun bí àwọn ará òkè kù pé lọ́mi ò ní pẹ́ mọ́. lọ ẹ àmọ́ ò sọ fún mi tẹ́lẹ̀ kò fẹ́ travel. ó dáa kéèyàn máa fi nǹkan pamọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí nǹkan tẹ́jú ń jẹun bí tẹ́jú ṣe ń jẹun kó tó di pé ọ̀rọ̀ lọ sọ́run àrèmabọ̀ láìtọ́ ọjọ́ ah, ẹ̀gbọ́n náà ṣé àdúrà tí mo gbà ní bírú bí tẹ́jú ni mo fẹ́ ni àbí <laughs> tẹ́jú ti dé láti ìrìn àjò bóyá o fẹ́ wá rẹ̀ mí lẹ́kùn. God what is happening to me. dídùn dídùn lábálẹ̀ olóyin ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀. I don't want to cry anymore. ìyẹn ni pé. tí èèyàn bá ti dé oko bàbá ẹlòmíì rí a ní kò sí oko kankan tó tó kó bàbá tòun. èmi náà yà dúró de sí áńgù kan lọ́jọ́ tí mo rí pé ó ń gbóṣì bàbá mi mo ya gbéṣù pàdé ẹ̀ kí àná ló ṣàrẹ̀ àkó rẹ̀ kúrò yàrá mi. ẹ eh, ló bá lè jẹ ọ̀tẹ̀ ẹ̀dànù lọ́wọ́ kan. <laughs> ẹ wọ ẹ jọ ó dà pé máa excuse mi kó tó di pé ẹ fi ẹ̀rín bẹ́ bládà mi okay so make yourself comfortable right mo fẹ́ ṣe nǹkan kan nílé so i'll see you guys. Okay. All right. Thank you. You're welcome. <laughs> oh my God. ọ̀rẹ́ mi. Hmm? nǹkan ńlá lọ́wọ́ ẹ̀ báyìí ọmọkùnrin ló sìn gbọ̀nlẹ̀ tó dára bí ẹgbẹ̀rá ẹ̀. ẹja ńlá ni ìwọ ẹgbẹ́ mo kí ẹ kú oríire. torí ọlá èmi gan bẹ́ẹ̀ yọ torí tábàbọ̀ ni yẹ òun ni ilé fi máa ń kárí ṣùgbọ́n ká má tanra wa jẹ ìkurubé gbọ́dọ̀ wà nínú ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí o. ẹ̀yin méjèèjì fọ́ ni kò dé wá rí bẹ́ẹ̀ ṣe ìròyìn o. mi ní ọ̀nkùsí mi fẹ́ anyway èmi ni mo kọ́kọ́ pàdé wọn bọ̀ mo kàn wọ́n pé kí n arrange wọn fún sísítà mi. Ah, ah. kí ló fà á yé ẹ ṣáà mọ̀ pé ó ti tó bí ọdún mẹ́ta plus tí inú sísà mi ò ti dùn mọ́ torí ikú ọkọ wọn so wọ́n dẹ̀ wọ́n pé tí n bá lè arrange ọkùn sí mi fún wọn you know what i'm saying táwọn méjèèjì tí wọ́n bá lè máa dùn kọ́ lè máa ṣeré kọ́ dẹ̀ jọ máa bọ́ra. bẹ́ẹ̀nu rírun ẹ sàn jáde my friend kí ló ń sọ lẹ́nu ẹ tó ń dùn. ẹ̀yin mi ni mo kẹ́kẹ́ mọ̀ wọ́n ẹ̀yin sísá mi ni mo arrange wọn fún ìfà wọlé tó ẹ̀ wá báyìí o tún wá fi ọwọ́ rẹ̀ o tún fi ń le dànù ha mi ò tí ì rí mo rọrùn but. bó tún ṣíwó orí bòbó yẹn ṣe ń kulé ẹni ní tí mo jókòó síbí báyìí tí mo bá bùkéré á tó ẹ̀mẹ̀wà ló ń fojú wẹ̀ lọ ló ń fojú wẹ̀ bọ̀ ló ń rẹ́rìn-ín músẹ́ wà ń sọ̀rọ̀ sista kan kí sista wọn kan tí wọ́n síwájú kó di mú ṣinṣin. else wàá sọ̀rọ̀ yìí di òfò nílé òfò àlejò ní o. Hmm. Hmm. òfò onílé òfò àlejò. bẹ́ẹ̀ ni. Kurela. Yes. Pleasure. You seem unhappy today. Mm, because I'm okay. Ọ̀rẹ́ ló pa ọ̀wà òkè. Ah no no no ọ̀wà òkè. Mi ò ṣe máa retí ní Ìbàdàn, èmi mo rí ẹ̀. Sọ fún mi kí ló ṣe mm, Actually, ọ̀rọ̀ kan ló ń bọ́dà that much but mo rò pé kò sí ẹ̀dàlàyé kankan tí mo lè bá sọ ṣùgbọ́n mo ti ń bá ọlọ́run mi sọ ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn tí mo dẹ̀ mọ̀ kó máa fún mi lésì very soon. ó dẹ̀ disappoint mi ṣá torí pé òkú ọjọ́ mẹ́ta ó ti kúrò ní àjèjì sàárè báwo ni gangan ṣe máa máa bọ́dà ẹ̀ ní máa tó máa ní o lè sọ fún mi kí ló dé come on kí ló ṣe. ẹ ẹ eh, okay nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ní àwọn ọmọkùnrin méjì kan lọ́wọ́ àwọn méjèèjì tẹ̀gbọ́n tàbúrò ni wọn o wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ara wọn gidigidi gan wọ́n wá ní èmi lóhùn káwọn fi ṣèyàwó mi ìwà mọ ẹni tí mo mú náà méjèèjì so I really appreciate tẹ́ bá lè advise me on what to do. tó bá pè mí ni wọ́n ni màá tẹ̀lé ìfẹ́ ọkàn mi ni ọkùnkùn ṣáà ń kún títí kó nínú má dúró ta ni ìwọ nífẹ̀ẹ́ náà méjèèjì. Eh, ok tó bá jẹ́ yìí ni kí lẹ́yìn máa ṣe. Hmm. What a beautiful question. wọ́n ní nǹkan tó jọ òun la fi máa ń wéhùn ikú ẹ̀pà òun ló jọ pósí ẹ̀ lérí. tó bá pé èmi ni mo fẹ́ mú kan nínú àwọn méjèèjì n hmm. wa mú ìfẹ́ ọkàn mi ayọ̀ ọkàn mi ìdùnnú mi ayọ̀ mi ẹni tí inú mi dùn sí jù nínú wọn Toriola Adégbìtẹ́ torí pé òun nìkan lóhùn mi láti fi ṣe aya. happy. Your name makes me happy. Your name gives me joy. Your presence makes my heart bound. Sister mi. Toriola. Ma. Níbo ló wà lọ láti ẹ̀kọ́ tí mo ti ń wá ẹ̀? Hmm, mo jáde ni mo lọ sí. Hmm. Má sọ̀rọ̀ ṣé o tẹ notice pé inú mi dùn yàtọ̀ lọ́sàn-án yìí. Mm, ó yẹ mí náà lẹ́nu. ó yẹ kó yà ẹ́ lẹ́nu ṣé mọ̀ yìí pé alẹ́ àná ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ yìí pé oore ló ṣe mí pé kí n fẹ́ dúró sí mi nígbà tó wá di alẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí máa fi wọ́n ṣe àpèjúwe ara wọn mo rí i pé tẹ́jú àti dúró sí mi wọ́n fẹ́ jọra wọn bákan ọjọ́ tí dúró sí mi wá sílé wa yẹn irú aṣọ tó wọ̀ wá yẹn náà mo rí i pé tẹ́jú náà nírú aṣọ yẹn the same way bí tẹ́jú ṣe máa ń jẹun ni dúró náà tún ṣe ń jẹun aago tí dúró sí bí wọ́n wá sílé wa lọ́jọ́ yẹn eh. the same time ni ọkọ olúláwà lóko ọ̀la tó máa pààyàn oh. wá wò ó pé ah, well kí n gbé gbogbo ìfẹ́ tí mo ní sí tẹ́jú kí n transfer sórí dúró sí mi torí ọlá mo ti decide láti fẹ́ dúró sí mi can make her happy. Oh! Sister, what you do? Ó tilẹ̀ kọ́ ọkàn mi pa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo pinnu wípé kò sí nǹkan tó ń jẹ́ ìfẹ́ mọ́ nínú dáyárí mi. nítorí mo nígbàgbọ́ wípé kò sẹ́ni tí mo lè nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ṣe nífẹ̀ẹ́ Tẹ̀júmádé àmọ́ mo ṣì nígbà tí mo lérò yìí pé mo ti rí ẹni tó ní kọ́kọ́rọ́ tó lè ṣì lọ́wọ́ láì mọ̀ yìí pé kò ní bẹ́ẹ̀ kò ní jìnnà tí màá tó fi tì padà. ìwọ ló fún mi ní kọ́kọ́rọ́ ìfẹ́. Ìwọ ló tún ti ló tún ṣe. Ìwọ ló rán mi lájò ìfẹ́ pẹ̀lú dúró. Ìwọ ló tún wá dúró dè mí lọ́nà tógúntógún. Kí ló tó sọ fún mi wípé ìṣe ló fi dúró lá mi lójú? Why tó ṣe sọ fún mi pé dúró is your man? ó tì mí sí ìjà ẹkùn ó wá fi ọrún ṣiṣẹ́ sí mi lápò. ṣé kí máa kí máa súre ni àbí kí máa kí máa ṣe é. àǹtí mi gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ kalẹ̀ ti jẹ́ kílẹ̀ ayé sú mi ìdùnnú yìí ni mò ń wá ṣé bẹ́ẹ̀ náà mo pé láti gbà táwọn pẹ́rẹ́ǹtì wa ti kú ẹ̀yin náà ni mo rí gẹ́gẹ́ bí wúrà àti jígí mi kí ló máa dùn mọ́ mi inú láti tì í síjà ẹ̀kún kó lè dùn mọ́ mi inú torí tìyín náà ni mo ṣe jáde tí mo lọ bá ìgbà tí mo dẹ̀ débi bẹ́ẹ̀ ó sọ pé mi èmi lòun kò fi ṣáyà olówó nífẹ̀ẹ́yìn tí iná dẹ̀ ni mò ń ṣe o mo pé tí mi ò bá gbà fún ìṣẹ̀lẹ̀ mi àti yín máa jọ pàdánù ẹ̀ tí mi ò dẹ̀ fẹ́ kó rí bẹ́ẹ̀. àti pé ìfúnra yín ti sọ fún mi pé ẹ ní interest kankan lórí ẹ ọmọ ṣé wọn pé kí n gbà fún ká má bàa pàdánù ẹ ẹjọ́ torí Ọlọ́run ẹ dáríjì mi kò sí nǹkan tó máa dùnwọ́ mi inú láti pa yín lẹ́kùn kò lè dùnwọ́ mi inú láti pa yín lẹ́kùn ẹjọ́ ẹjọ́ ẹjọ́ I'm sorry. Tsukuba. Toriola. That is how it was destined to be. I'm sorry. It's alright. Onípo nífẹ̀ẹ́. Òun náà dé Yes, ma. Mo fi ẹ̀yin méjèèjì lẹ̀ kẹ́ máa bá eré ìfẹ́ yín lọ. ọlọ́run á ṣe yín lọ́rẹ̀ ara yín kalẹ̀. àmín. it's all right. Toriola sórí ẹ̀rín tó ti padà sí mi lẹ́nu yìí. I'm making a promise to you today. Nítorí tí ẹ. Ó máa dé lọ́wọ́ kí ọyìn. Ó máa dé lọ́wọ́ kí ọyìn. má bá mi sọ nǹkan kan lẹ́yìn wípé kí ìwọ àti ìyàwó ẹ kẹ́ ẹ sọ fún mi ọjọ́ tẹ́ fẹ́ ká lọ mọ àwọn èèyàn ẹ ó tán. ah màámi màámi mo ní kẹ́ ẹ fọkàn yín balẹ̀ kò sí wàhálà ah, ah, ẹ wò ṣe tó bá jẹ́ lórí ọ̀rọ̀ tiẹ̀ ni ẹ gbàgbé ẹ kò sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ àmọ́ láìpẹ́ láì jìnnà ìyàwó alálùbáríkà tínú yín máa dùn sí màá mú wálé wá bá yín ẹ̀yẹn fọkàn balẹ̀. Ah. kí n gbàgbé lórí ọ̀rọ̀ ọmọbìnrin ìyàwó alálùbáríkà kí ló ṣẹlẹ̀ ọmọbìnrin tó ń fẹ́ tẹ́lẹ̀ nǹkan. ọ màá mò ń bo láṣìírí tẹ́lẹ̀ ni mò ń bo láṣìírí tẹ́lẹ̀ gbogbo àṣírí ẹ̀ ló ti tú síta ó ti yọ ọwọ́ kọ́wọ́ ṣé máa ọmọ ọlọ́jà àrọ̀lẹ́ yẹn àwọn ọmọ àrísítò tó ń gbéṣẹ́ káàkiri yẹn tiẹ̀ wọ́ọ̀sì ju tiwọn lọ níṣẹ́ ló ń pin káàkiri báyìí ó ń pin káàkiri wọ́n ti fún lórúkọ oníbú ọrẹ everybody ló ń pin fún ah! mò ń bo láṣìírí tẹ́lẹ̀ ni ọmọ mi yọkọlú yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kọ sọ́lẹ̀ ọkọ yọkẹ́ ṣé bí mo sọ fún ẹ àbí mi ò wí mo sọ mo ní ọmọbìnrin yìí kò lè yín wọ oníkèmí ṣe sùúrù òkè jẹ́ ká ṣì máa wò ṣé ìran wíwò tí wàá sú ojú ẹ nísìnyí àbí òsù. ò ń ṣẹ̀bi èmi náà ìfẹ́ ló bò mí lójú. ìfẹ́ ni ṣíò. Sure ẹ ó dà báwo wá ní nísìn ṣé àti wá rí adé rọ́pò. ẹ ẹ ìyá aláre mo ti rí dájú ẹ ṣáfẹ́ gbé ọmọjọ́ àbí. mo fẹ́ pọ̀n o. ẹ ò ẹ fọkàn yín balẹ̀ ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá ní kò ń garùn <laughs> láìpẹ́ lájìnà adérọ́pò ń bọ̀ ẹ máa mú wá báyìí. má jù yọ ọkọ mi má jù pẹ́ torí ọlọ́run bí àwọn bá ti tó nǹkan ṣe ló ń ṣe náà má jù èmi bá tèmi lò màá pè yín màá dé wàá fẹ́ kọ́. Kiss. dúró tó bá ti jí láàárọ̀ máa ń la oyin ni. oyin ń gbé níbẹ̀ ni ṣùgbàgbé ni. ok a jẹ́ pé oyin lókè oyin nílẹ̀ oyin lẹ́yìn oyin láàárọ̀ sísá bíkẹ́ sista mi. ṣé wàá kì í ló ń ṣẹlẹ̀. kò sí nǹkan kan mo kàn fẹ́ sáré wọlé ni mo ń padà bọ̀ ń all right. Mm. uh, torí ó dà pé torí tẹ ah, ah. ni sista ìṣèwọlé. rọrọ ò nìyẹn torí tèmi bá o. gbogbo bá ṣe ń sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ mo rí ẹni pé wọn wà comfortable tó i mean she's like gbogbo paparazzi yìí. Uh, lọ you are not serious. mo kàn rí pé ó ń fi ń fẹ́ gbójú kan wò wá. a ṣe máa fẹ́ gbójú wò àwọn náà ń scan náà jẹ́ sáré lójú sí i. níbo. one minute. Huh? ló dà. <laughs> kò tẹ̀ ń ṣe ìní rárá ọ̀la ni. ọ̀la ni kí ni. mo ń lọlé of course. Ah, ah. <laughs> ẹ fàṣọ lè jàre ẹ fọ́ ni. ṣebí one week lẹ́sọ̀ fún mi pé ẹ máa bá mi lò. <laughs> torí ọ̀la. máa ọ̀sẹ̀ kan náà ṣé kò ti wá pé tán báyìí ni at least èdè ni fourth day tí mo ti wá ń bí báyìí ṣé mi try to ni. try eh? to why now. Oh, please sórí <laughs> má jẹ́ burọ́ tán ẹ̀ mm. sórí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tí wàá tọkọ ẹ̀ tẹ́ ẹ̀ fojú mi rí ó ti pọ̀ jù tẹ bá dúró báyìí ẹ bẹ̀rẹ̀ sí máa lọ́rùn mọ́ra yín lọ́rùn gbogbogbò kẹ má ti bẹ̀rẹ̀ lásán ẹ máa lọ́rùn máa jẹ̀tẹ̀ káàkiri ṣé ẹ tẹ̀ máa rò bíi pé bóyá ara yìí òkúta ni. ẹ wo kẹ̀dẹ̀ tó bẹ̀rẹ̀ sí máa fi ojú mi rí rẹ́dẹ̀rẹ́dẹ́ ẹ jẹ́ máa lọ lẹ́yìn. <laughs> <laughs> eh serious so ẹ try láti fi yé mi pé nǹkan tí simi sọ ní living room tòótọ́ ni yẹ tọrọ sọ fún mi pé ó dà ń pè mí ni mo lé yín kúrò ní living room. wo orí sọ tòótọ́ ni ìwọ ló lé mi. Eh, ok ok ok ok ok tó bá yẹ pé èmi mo lé yín kúrò ní living room ẹ jọ̀ọ́ ẹ má bínú mo promise yín pé gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ tí mò ń ṣe lójú yín tí ẹ láìkí mi ò ní máa ṣe lójú yín mọ́ màá kúkú máa ṣe tá a bá wọnú yàrá. Ah, ìyẹn tí ẹ bá ti ṣe lójú ni wọn mi ṣe lójú yín mọ́ ẹ dẹ̀ máa promise pé ẹ lọ síbi kankan mọ́. all right okay ẹ fún ní ìṣàlẹ̀ tí wọ́n sáré ń káṣọ ah, torí gbogbo èyí tí mò ń rí yẹn náà ẹ fẹ́ kí n máa rántí ọkọ tèmi náà nìyẹn. wọ́n ṣe mélòó lẹ́kọ́ wa gbọ̀n tẹ́tí sáré wò yàrá tẹ́tí káṣọ. ẹwà ẹwà abirú nǹkan tó tó kí ni bí ọkọ mi ṣe pè mí nìyẹn pé darling o pẹpẹsẹ kan o tó bá lè múnú mi dùn o mo promise pé mo máa ṣe wedding kékeré kan fún mi lọ́dún yìí mo ṣàpè wedding bóyá bẹ̀rẹ̀ nìyẹn pẹ̀lú gift oríṣiríṣi. gold mọ́tò tuntun aṣọ ó ṣàkó wọn wá lóríṣiríṣi ṣá. <laughs> torí ọlá. ṣé wọn náà wá rí sí pé tó bá fún wèrè torí ẹ̀ ti kú gan lọ́kọ́ pé kó roko ọ̀dọ̀ ààrẹ ló máa roko sí àbí ọjọ́ mélòó ló ti lò nínú ọdún yìí lọ́dọ̀ ẹ̀ tó ti ya gbé ohun ribiribi ṣe nínú ayé ẹ̀bẹ̀ yẹn. ọlọ́run lọ́hùn ni o. ẹ̀bẹ̀ kan lèmi ṣáà ń ẹni tó ń ṣètò kádàrà kó tètè kọ oyún tó máa dọmọ sí ẹ lára. àmì o lágbára Ọlọ́run àmì o láìpẹ́ láì jìnnà ń fi ní ṣoyún ìgbọmọpọ o. <laughs> o tiẹ̀ jẹ́rìí mi ọjọ́ yẹn gèlè mi bá yáyáyá ni. ìgbà tí gèlè tiwọ ọ̀rẹ́ bá yírí yáyáyá báwo ni kìtì sìsítà mi ṣe rí. àbí àwọn gbébọn. Mm, ẹ ṣe ìwọ ló mọ̀ ẹni tí fọ́ tọ̀ sí òun ló ń pè lára fílẹ̀. <laughs> ẹ wo ẹni sùúrù ẹni sùúrù èyí tá ń sọ dùn o kò wá dídí pé kó wá di ọjọ́ yẹn tán kí ẹ wá sọ pé pẹ́pẹ́sẹ́ kan o ọkọ ẹ lówó ọkọ ẹ ṣe kinní kan wọ́n ti employ àwọn èèyàn tó máa ṣe kinní kan tó máa ṣe kinní kan. kẹ́ máa mú ojúṣe yìí o àzọ̀rẹ́ tòótọ́ má wọrí a máa ṣe everything o jẹ́rìí ọ̀rẹ́ pé <laughs> àwọn náà wá Mr. Right ọjọ́ yẹn wọ́n á ṣe ju bí tẹ jẹ́ ìmọ̀ pé ọkọ ẹ máa kọ́ àwọn ọ̀rẹ́ You're crying. Isuku, hmm. I just got myself carried away. That's all. Carried away? Lóru ẹ? Ah, come on. Ah, That is not fair. So now, hmm, jọ̀ọ́. Kọ́ tó ń ṣe po At all. ṣẹpo tí ó ṣẹra ọmọbìnrin náà wá sùn jèrè ìrùn lọ wọ kí ni. tí ó ṣe ọmọbìnrin wo torí torí ọlá torí ọlá ò má ṣe erékeré jèrè torí torí orúláwà náà torí torí torí. It is well. Thank you. Ọ̀rẹ́, Alpha. Bákan náà ni, oyún yẹn tún ti bàjẹ́. Àwọn àyẹ̀wò tí mo ti ń ṣe fún látẹ̀ǹkan ni kí kó má affect wound bẹ̀, kó má lọ bàjẹ́. Miscarriage again. But why? Why? Why kí ló ń Why kí ló ń ṣe? Ṣé mi ti sọ fún pé kó yé ṣe wàhálà kó kùn jọ̀ǹjọ̀ mọ́? ọ̀hún wàhálà tó ń ṣe yẹn gó lè jẹ́ kí oyún wálẹ̀ lára obìnrin eh, kó fi rẹ̀ lọ́kàn balẹ̀ àbí mi sọ fún ẹ. tòlónà ṣó tó ń bọ́ ń sìn ṣó ń bọ̀ torí mi ò mọ nǹkan tó fẹ́ kí n ṣe oko ni mo ní kó ro ni àbúrò ni mo ní kó lọ kó lọ kó lọ bá mi pọn mi wá mi ò dẹ̀ mọ nǹkan tó fẹ́ tí mi ò ṣe fún ẹ mi ò dẹ̀ mọ nǹkan kan tó ẹ kọkùnrin tó ṣe fún ẹ mọ tí ò ṣe fún kí mi ẹ pé tí ò ẹ lò fi ronú nǹkan tó kọ́ mi sínsìn ó ń bà mí nu o ó ń bà mí nu o àmọ́ jẹ́ kán pè mí bàbá junior náà tá a pé wọn lọ́dọ̀ ẹ̀gbọ́n tó ń wo obìnrin ló fẹ́ bí mi jẹ́ kán pè mí bàbá kankan i'm tired. ìwọ náà fún wa lọ́rọ̀ sọ ọ́ hm? pẹ̀lú má sunkún it is well mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà owó náà tó fi ní ṣoyún ìkíni. máa jọ pa ń lọ ìgbà kan ń bọ̀ ọjọ́ ń gorí ọjọ́ téèyàn bá wá jókòó tẹ̀tẹ̀rẹ̀ tí ò solution sọ̀rọ̀ rẹ̀ ọlọ́run má má jẹ́ kí gbàrí kọjá lórí wa. àmì bọ̀ family doctor wa ti sọ fún mi pé kò séwu àti pé. ewu wà ọ̀rẹ́ mi ewu wà báwo ló ṣe máa ní kò séwu àbí ojú wo ló wà lágbàáyé family doctor yìí yẹn oyún ti di mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti bàjẹ́ ẹ wá ní pé kò séwu ẹ́ eh? tàbá dẹ̀ nìkan mọ jáde wà ní kẹ́kẹ́sẹ̀ i'm a good christian i'm a good christian. nǹkan tí mo torí ẹ̀ pè é gan-an ni. sórí ìgbà tí wọ́n jókòó tẹ̀tẹ̀rẹ̀ tó wà solution sọ́ra rẹ̀ èmi sì bẹ́ẹ̀ jáde wọ́n dẹ̀ ti sọ ẹni tó ń ṣe ẹ́ fún mi. bẹ́ẹ̀ ni. ta ló ṣe mí. sísítà ẹ sísítà ẹ tó máa ń pọ́nlé sísítà mi yẹn sísítà mi yẹn. àǹtí bùkúnmi àwọn gan-an ló ń ṣe é. sísítà ìbùkúnmi yẹn gan-an ló ń ṣe é. you don't mean it ṣe àparọ̀ orí ẹ̀fọn ẹ̀ lánàá ni. ó dẹ̀ ń jẹ́ kó surprise ẹni torí ẹni ọ̀rẹ́dà kó má fi ṣe bínú ẹni abínibí gan dà ni. sista mi ló ṣe mí. my blood sister. Mm -mm. your water sister. bàbá yẹn ti ní tó bá gbàgbọ́ ká máa mú ẹ bọ̀. ẹ̀ ṣe mí. èmi mo ń ṣe ẹ́ dúró kí ni nǹkan tí mo fẹ́ ṣe fún un ṣé tòdò tó ní kí n má lọ ni àbí oko tó ní kí n má lọ. sista abínú ẹni kò kan ta ìmọ̀ wá wù kò dìgbà tó bá ní kẹ má roko kò dìgbà tó bá ní kẹ má lòdò kẹ tó máa ṣe ẹ̀bẹ̀ la ṣàbẹ̀yìn ẹ jọ ẹ túlẹ̀ sísá yìí mi ọ̀rọ̀ yìí ti kúrò lọ́rọ̀ àròsọ kò kí n ṣọ̀rọ̀ àròsọ mọ́ ọ̀dọ̀ àwọn tó mọ oyún ìgbín láti kara wọn ni mo ti ń bọ̀. wọ́n ní pé kí n wá bẹ̀ yín pé kẹjọ nítorí ọlọ́run kẹ dáríjì mi wọ́n ní tẹ́ bá ti accept láti dáríjì mi báyìí máa fi inú mi ṣoyún máa fẹ́ ìmì gbọmọ pọ̀ ẹjọ nítorí ọlọ́run ẹ ṣàánú mi ẹjọ. mo gbé e. torí ọlá torí ọlọ́run ó tẹ́tí mẹ́jọ mi lọ sọ́dọ̀ àwọn àgbàlagbà pé mò ń ṣe é sórí babaláwo tó rí ifá yẹn fún ẹ ifá yẹn ti fọ́ lójú torí ọlá. Ah, ah. sista mi sísítà mi ọlọ́run fi bẹ̀ ẹ́ fine mo mọ̀ pé èmi ni mo mú bọ̀bọ̀ yìí wá sínú ilé èmi mo ní kẹfẹ́ kádàrá yín ò dẹ̀ yan kẹfẹ́ ra yín nìyẹn mo lè ti bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ nìyẹn ẹ dáríjì mi ẹjọ́ ẹ jẹ́ kí n finú sọ́rí kí n fẹ̀yìn mi gbọ́mọ pọ̀ ẹjọ́ ẹjọ́ torí ọlọ́run sísá mi. torí ọlá dúró náà sórí èpè pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ ìṣá ẹ torí dúró náà báwo ni mo ṣe ń ṣe ẹ o ṣé mo fi àpáàdì di ẹ nídìí ni àbí. ọfà páàdì di o ṣé ọmọ kan fà páàdì di mi nídìí ni. mo ti béèrè mo ti wádìí ẹ wọn ni wọn ló ń ṣe mí Ọlọ́run mo dẹ fi bẹ́ẹ̀ kan jáwọ́ nínú ọ̀rọ̀ mi jáwọ́ nínú ọ̀rọ̀ mi torí bẹ́ẹ̀ ọba jáwọ́ in short mo tiẹ̀ ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ báyìí tó bá kúrú sísá mi máa bẹ kúrú tó bá ga ọ máa bá ẹ ga ibikíbi tó bá dìbò máa máa bá ọwọ́ mi níwájú ni fi bẹ́ẹ̀ o Ọlọ́run fi bẹ́ẹ̀ o Ọlọ́run fi bẹ́ẹ̀ bùkún mi jẹ́ kí n róyún ní o jẹ́ kí n róyún ní o. Toriola nísinsìnyí àti wọ àti ọ̀rẹ́ ẹ jáde kúrò nínú ilé mi. inú ilé wo inú ilé wo tí mi bá bàtà tó kí ló fẹ́ ṣe fún mi right now get out of my house right now. ǹjáde kúrò nínú ilé ilé ọ̀fọ̀ ilé orí burúkú wo náà ló kọ́ tó ń jọ ẹ́ lójú èmi abọ́ta nínú ilé ẹ̀ ṣùgbọ́n mo wá fi yí ẹ pé àlọ́ báyìí ní títa òun àbọ̀ ní títa àánú ẹ̀ máa jọ ẹ́ lójú máa fìyà jẹ́ máa wọ́ ẹ nílẹ̀ tó jẹ́ pé ó nílẹ̀ jáde nínú ilé tí ilé ayé ẹ̀ máa fi parẹ́ ẹ̀yin olòṣì olórí burúkú àgbáyé yìí ẹ̀yin olóṣì olórí burúkú olóṣì àgbáyọ̀ òkú onídìílé pọ̀ jẹ́ lọ olórí burúkú ìmọ̀lẹ́ òfò ilé oṣù tó nílò tó ń jẹ lójú. ó tiẹ̀ béèrè àbọ̀ bí tí mo bá bọ̀ má bínú ọkọ mi inú mi tí ò ti ẹ̀dùn yín ni ò jẹ́ kí n rántí nǹkan kan. sorry. anyway uh, ó dà yín pé ẹni yẹn máa fẹ́ jánà díẹ̀. nǹkan tó sọ ni pé ẹnìkan wà tí ẹlẹ́dàá ń bínú sí ẹ hmm. ó lọ ṣẹ́ nìyẹn ó ló tí o bá tó bẹ́ nìyẹn tẹ́niyẹn bá tó ní uh, òun ti gbọ́ òun ti gbà tó fẹ́nu ara ẹ̀ sọ ni o tẹ́lẹ̀ dáadáa ìyọnu sẹ́ kó tó di pé gbogbo ọ̀rọ̀ wa bẹ̀rẹ̀ sí ń lójútùú ó ní lẹ́yìn ìgbà yẹn bá jẹ́ pé gbogbo ẹ ti di kò séwu lẹ́gbẹ̀rún ọkọ̀ àfi àìdùn ọbẹ̀. bó ṣe jáde lánàá ni mo rí kó ọbẹ̀ wá jì ló ní kí yọjú sóhun ìgbà tí máa dọ́dọ̀ ẹ̀ same thing lòun náà ń sọ bọ̀ nǹkan tó wá ń yà mí lẹ́nu nínú ẹ̀ ni pé wọ́n ní sister mi ló ń ṣe mí how can that be possible. irọ́ o sister Bùkúnmi. ọkọ mi ọ̀rọ̀ pọ̀ gan tí mo fi pamọ́ fún ẹ ṣebí torí mo fẹ́ kó fẹ́ sista mi ni mo ṣe mú ẹ lọ sí ilé wa tí mo introduce ní síra yín ìgbà tó dé rí ẹ ọ ní òun àwọn lọkùnrin kò wọn àwọn káwọn fẹ́ ẹ àwọn délé bí o pa mo dẹ̀ rí oúnjẹ ńlẹ̀ èmi tèbi ń pa mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹ oúnjẹ mi ṣé kí wọ́n fún sista mi lájẹkújẹ ní ọkọ mi. èyí ah, mi tẹ́lẹ̀ o àmọ́ ṣé o ti wá lọ bẹ̀ wọ́n wo ló ń sọ̀rọ̀ báyà dé mi mo ti lọ times without number mo ti bẹ̀ wọ́n wọ́n láwọn ti gbọ́ àwọn kọ́ láwọn ṣe mí ta ìwà rọ́mọ bí yìí ló wá ń yà mí lẹ́nu ọkọ mi. ṣeré aya ti bẹ́ sílẹ̀ ó ti bẹ́ sẹ́rẹ̀ náà nìyẹn àwọn dẹ̀ ní tí ọlọ́run bá ti fi ọ̀tẹ̀ ní hàn ni kò yẹ kó tún pani mọ́ hmm. nǹkan tá a máa ṣe lọ́run àpò wa. àmì o àmì o kí n finú ṣoyún kí n fẹ̀yìn mi gbọ́mọ pọ̀ kó tèébí mi náà yàyọ̀ ọmọ láyé mi. Má jọ pa mí lẹ́kún, ohun ayọ̀ ayé mi. Ó máa dùn lọ bí oyin. Ó máa Ṣé èpè tí àbúrò ẹ ṣẹ́kù lánàá fún mi, òun ni wọ́n náà wá kọ́ntínú àbí? ó dà mò ń gbọ́ o. sista ẹ̀bùkún mi ẹ ní sùúrù ah, wọ́n ní kí ló lóòwì láòwì a kì í sọ wípé kí ló sọ pé olóòwì a kì í pariwo mú ní gẹ̀gẹ̀ pé kó gbé tọ̀ fún ah, eh, eh, eh, ẹ mi. Cherry ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. mo ń gbọ́ nǹkan tó fẹ́ sọ. sista Bùkúnmi ẹ wò pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wọ́n ní pẹ̀lẹ́ báyìí la fi máa ń pàmùkúrò pẹ̀lẹ́ ọmọdé òun kì í mórí jẹ kó má ra lọ́wọ́ ṣé bàbúrò yín ni Toriola gbogbo nǹkan yòówù tó bá wù kí Toriola ṣe ẹjọ mo fẹ́ kẹ ẹjọ torí Ọlọ́run ẹrù tèmi ẹjọ bá mi dárí jẹ. ìwọ ọmọkùnrin yìí ṣé mo rí pé iná ló wà sí mi lórí ṣáá ó dẹ̀ ń jẹ́ kí n máa dàbí ẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́run àbí nígbà tí yóò ṣẹ̀ mí sìn kí wá sọ pé mo dáríjì ìwọ náà ṣó sound well létí ẹ̀ ṣá ibi tí torí láti wá gbọ́ ìpè mi ni mò ń ṣe òun òun ni kò wá yé mi báyìí o. Ah, ó ní nǹkan kan ló gbọ́ ọ èmi fúnra mi náà gbọ́ pásítọ̀ mi confirm pé òótọ́ ó ṣe ẹnìkan tó dẹ̀ dùn ẹnìyẹn gan wọ́n dẹ̀ ní tẹ́niyẹn ò bá ti dáríjì láti inú ẹ̀ wá wọ́n ní kò lè rọ́nà àbáyọ oh oh oh ìwọ náà tún ti lọ sọ́dọ̀ pásítọ̀ àbí ó ti ẹ̀ dá bẹ́ẹ̀ ó ti dá ọjọ́ ta bá rí ibi báyìí ọjọ́ ẹ̀ ni bí ń wọlé ẹ ṣáà dẹ̀ lè mú lọ́dọ̀ pásítọ̀ yẹn. oh why not. no problem dúró débi kò jẹ́ kí n change a dẹ̀ ní láti gbé torí ọlá náà dání nítorí àwọn kọ̀ọ̀kan ní láti ṣojú ẹ̀. máa jọ pa mí lẹ́kùn ohun ayọ̀ ayé mi. kí ló dé tó o wẹ́lẹ̀ ìrìnàjò care of us. Praise the Lord. Hallelujah. Ní iwájú Ọlọ́run ọba aláyé. Ọba tẹ̀mí ń sìn. Ọba tó jẹ́ pé òun náà ló dá ilẹ̀ ló dá òkè. Àìkú àìsá ìdíbàjẹ́ Ọlọ́run àwọn Ọlọ́run. The monarch of the universe. Amúmi rí i pé kì í ṣe arábìnrin lẹni tí ẹ ṣe kò dẹ̀ níwùn mí kí èèyàn máa wá ọ̀tá fúnra rẹ̀ ṣe mọ̀ pé èèyàn máa ń wọ̀rẹ́ kún rẹ̀ ní àwọn ọ̀tá kúnta. arábìnrin yìí kọ́ màá gbà yín níyànjú pé kẹ́ ronú sí ọ̀rọ̀ yìí dáadáa. bí mo ṣe ń wò gan ẹ̀ṣẹ̀ ẹni náà lọ́pọ̀lọpọ̀ débẹ̀ tó fi jẹ́ pé ẹlẹ́dàá ẹ̀ ló ń bínú sí yín pàápàá bá a ṣe ń mú mi rí ẹ má bínú ọkùnrin lẹ́ni tẹ́ ṣe. òṣè mi nà. àbọ̀ ọkùnrin ẹlẹ́dàá ẹ̀ ń bínú. àámù mi kẹ́ ẹ ronú sí dáadáa. táwa lẹni náà lè jẹ àbí. torí ọlá sórí hmm. tó bá kọ wájú sí ẹ mo fẹ́ kó o ta ọ tó bá kẹ̀yìn sí ẹ kó o bù ládàá ṣùgbọ́n tó bá ku ìwọ nìkan ṣoṣo a bẹ́tà kó tẹ́rù ara ẹ̀ pa o ah, báwo ló ṣe ń ṣe báyìí ìwọ fúnra rẹ̀ ò kì í ṣọmọdé mọ̀ náà ah, opportunity tó dẹ̀ ń yìí it comes but once á dé bẹ́tà kó utilize èyí tó wá sọ́dọ̀ ẹ̀ yìí kó utilize ẹ̀ well ah, ọ̀rẹ́ ò yé mi o. sísá ọjọ́ mi lójú èmi àti Lanre àti secondary school àti ń bá fẹ́ wá bọ̀ ìjọ tó bá kéré àjọ ń jẹ kéré ni ìjọ tó bá pọ̀ àjọ ń jọpọ̀ ni ọjọ́ ọ̀kẹrẹ wa febi sùn ló pọ̀ jọjọ ayọ̀ lọ bí Láre ṣe kéré mọ yẹn gbogbo nǹkan tí mo fẹ́ ló fi ń tẹ́ mi lọ́rùn àwọn ẹbí ẹ̀ ti mọ̀ mí wọ́n dẹ̀ ti accept mi ṣé ọ̀sán kan òru kan sì ni màá wá jí màá fèsẹ̀ màá wá sọ fún pé mi ò lè fẹ́ mọ́pọ́ ti sú mi ẹnu mi ò gbà mi ò lè sọ ilé sọ. sórí oore tá a ṣe fájá òun ló gbé oore tá a bá ṣe fún apẹ̀rẹ̀ ó ti di dandan kójó dànù ṣòro oore tá a bá ṣe fún gàǹbàrí níjọ́kíjọ́ tá a bá lọ kánò ó ti di dandan ká gbẹ̀san ẹ̀ kí ló wá ń sọ ń pẹ̀ yìí àbí kí ló ń ṣọmọ ìkẹ́ ò dẹ̀ rórí ẹ̀ wò kí ló ń ṣe tí ò ṣe nìkan rí. báwọn á ẹni tó máa fi di fún un <laughs> ṣọlá àwọn méjèèjì tó ń wo yẹn àti láre àti dúró sí ni ṣé wò ó rí pé yàtọ̀ wà ń bẹ̀ ah, àbí kí ló ń ṣe torí ọlákẹ́ ìyàtọ̀ wà láàrin àwọn méjèèjì sórí láre tó ń wo yẹn àfojú ọmọ ni tí ọmọ ibi táwọn òbí ẹ̀ ń pọ̀n lọ ẹni tá a ṣe ń bọ̀ ni tó wá expect pé kó wá bọ̀wọ̀ ṣùgbọ́n dúró sinmi <laughs> dúró sinmi níṣẹ́ tiẹ̀ lápá ó ti ripe fún marriage ó ti ṣetán láti gbéyàwó sílé ó tó tán ni láti gbéyàwó sílé a bẹ́tà kó o lo time ẹ torí ọlá this is your time mo fẹ́ kó o lò ó kí ló ń ṣe òde sùn ẹ wò use it well hmm. má jẹ́ kó kọjá ẹ o má jẹ́ kó kọjá ẹ o mo sọ fún ẹ lẹ́ẹ̀kan opportunity comes but once o kó rórí ẹ wò àbẹ́ẹ̀ máa gbọ́. I'm very well, aren't you? I'm all right. <laughs> Ṣé o ríṣẹ́ tí mo rán sí ẹ ni? Mo ríṣẹ́ tó rán sí mi, but mo ṣì believe pé òun ṣeré ni. That's not possible. Oh, Toriola, yes. I don't think I've done anything wrong. Kí ni nǹkan tí mo ṣe fún ẹ tó máa ń roṣẹ́ yẹn sí mi? Ó mì pé kó máa lọ ní títí ẹ. Relationship mi àti ẹ mo feel pé kakọ̀ put a stop to it. Ṣé o understand? Lọ tiẹ̀ kí n lọ tèmi. Mi ì bá ìjà o, mi ì bá rárá. But Toriola, mo ṣì believe pé gbogbo nǹkan tó ń sọ látàárọ̀ eré ni. You know why? Torí pé mo béèrè lọ́wọ́ ẹ̀. Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ oníkòsí? Ṣé mi àti ẹ̀ ń jà ni? Oní náà so what are we saying o kàn decide pé o fẹ́ mi nínú ìgbésí ayé it's not possible kí ni mo ṣe what have I done wrong. wait my dear ọmọ phone sí ẹ̀gbọ́n tí bá sọ fún ẹ pé mo ti mọ́kàn kúrò lórí ọ̀rọ̀ ẹ pátápátápátá and for your information Lanre sórí inú compound yìí bó ṣe tó yìí mo bẹ̀ ẹ́ ni pé kó má wà mí wá síbí báyìí mọ́ ọjọ́ tó bá tún wá mi wá síbí yeah i'm dead serious ọjọ́ tó bá tún wá mi wá síbí nǹkan tó bá rí nǹkan tí o bá rí. listen listen listen are you okay. listen please please just, please just listen to me please. please just listen to me jọ torí ọlọ torí ọlá. you're not good for me. finish o lè ṣe báyìí fún mi you can't do this to me. Ah, mo ti ṣe náà. ibo ló fẹ́ kí n ti bẹ̀rẹ̀. bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú èmi náà. àkáǹtì wo ló fẹ́ kí n kọ́ sí. Oh. ibo ló fẹ́ rí another girlfriend tó máa dàbí tiẹ̀ nù ayé mi kọkọ dandan kò rí ìtọ́ máa dàbí ti tèmi ó lè rí èèyàn mi you can okay, get someone okay, okay. that is much listen, better listen, than me. listen listen please if, please please if i don lis ten wrong i'm so sorry please i'm so sorry please. fi mí lẹ̀ náà kí ló dé tó ń wà bí ẹranko fi mí lẹ̀ wẹ̀rẹ̀ ní ẹni. Please, lost. please you can't do i'm i'm damn serious kí lè tó sáré pẹ̀lú tó bá yẹ kájà yẹn bẹ̀rẹ̀ sí ni gbòó máa tú sílẹ̀ fún ẹ̀yìn. Ah. Ah. Thank you, Holy Spirit. Thank you. Oh, possible. Wow. Ah. Oh, come on, that was cruel. Ah. ah àkókò ò ṣe fi ṣòfò àwọn mi kẹ́ ẹ tọ́ ẹni yìí lọ kẹ́ ẹ wá kẹ́ ẹ bẹ́ẹ̀ kẹ́ ẹ dẹ̀ make sure pé ó dáríjì yín ẹ bá ṣe ẹ̀mọ́ ṣọ́ọ̀pù ọlọ́run agbákòóso. tó bá jí mi gan máa bínú jù yẹn lọ àánú ni mo lọ ẹ lè dáríjì àgbà máa ń gbà yín mo fi ẹ̀mí mímọ́ bẹ̀ yín ọlọ́run àgbà. dídùn dídùn lábálẹ̀ olóyin I don't want to cry anymore. Ìyá kó má wọlé tán mi wá. Orúkọ tó dáa ni. Nísìnyí ni mo ṣẹ̀ṣẹ̀ wá gbà wípé ọmọ mi fẹ́ yà o. Ọlọ́run dẹ̀ ní yà yín. Aya mi. Sórí ahọ́n tó ń wò òun àtẹnu. Wọ́n máa ń jà o. Àmọ́ kò sẹ́ni tó máa ń bá wọn parí ìjà. Àwọn méjèèjì náà ni wọ́n yanjú ẹ̀ láàrin ara wọn ṣorí tọkọ ẹ bá ti ṣe ìwọ mú nǹkan ẹ wọ yàrá kó sọ fún pé kò ṣẹ̀ mí o mo dẹ̀ mọ̀ pé ọmọ ojú lọmọ tèmi náà bí kò gbọ́dọ̀ má mọ̀ràn wò àmọ́ o tó bá fẹ́ ṣorí kunkun tó bí lòun fẹ́ lò gidi ìwọ má ṣe méjì mọ àgọ́ ẹ kó pè mí ṣó ti gbọ́ ṣé bó ṣe dàgbà tó yẹn kò kọjá àbáwí lọ́wọ́ mi kódà kọ́rọ̀ bá ti kọjá èébú báyìí ẹ gba lèmi fi máa yanjú ẹ máa fin dáadáa ni. Ah, mọ́ mi ẹ má bà mí nọkọ mi. Ah. <laughs> mọ́ mi ṣé o ti tán yín sìn ẹni tẹ́yìn ń gbèjà ṣe gbọ́ nǹkan tó sọ. ṣé kí wọ́n ní kó máa nù ẹ́ ni. mi ò lè ní kó nà ẹ̀ tó bá nà ẹ̀ tán tí mọ́mì bá lọ èmi màá ní màá máa fi rọ́ọ̀bù wọ̀. kò lè máa tọ́jú mi ètì ẹ̀dí ìnà èèní ìnà ẹ̀tì ẹ̀dí já. mọ́mí ẹ̀jọ̀ ẹ̀yìn sáré sí kúrẹ́. hello àlàáfíà fẹ́ni tó ń pè o. yes ma. àmì mà àmì mà màá yọjú sí yín mà ok ma ẹ ṣé ma ó dàbọ̀ ma ẹ ṣé ma. ṣé o sì ọkọ. wòlíì ẹ̀rí jésù ló máa pè mí. ẹ̀rí jésù kí ni wọ́n ló ṣẹlẹ̀. aláwọ̀ fẹ́ rí mi fọ́rọ̀ kan tó wà important. ẹ ti lọ́rọ̀ àjọsọ ti tẹ́lẹ̀ ni. Ah, ah. èmi. Uh -uh níbi táwọn senators àwọn governors náà ti ráàyè wọlé àwọn lọ́balọ́ba gan kò tí ì kàn wọ́n irú mi náà sọ nǹkan tó ń yà mí lẹ́nu gangan nìyẹn. Hmm. so first time tó máa pè é nì. that means it's wonderful. ẹ wò ẹ wò ó tiẹ̀ ti dá báyìí ṣóòrè tó bá ti di pò ń lọ má dà lọ níyàwó ẹ̀ dáná kẹ́yìn méjèèjì kẹ fọ̀rọ̀ yín sínú àdúrà torí àìrẹ́fọ̀ntà lẹ́ẹ̀mejì ṣe rí irú àwọn òjíṣẹ́ ọlọ́run báyẹn ìyẹn ò kí fi gbogbo gbà rí wọn o. èwo lẹ tún sọ ẹ bá a ti hàn lóun fẹ́ rí fún kan tó wá ìpọ́tà lẹ ni máa mú ìyàwó mi dání. Ah, ah. ẹ̀rí jésù mà ni ìyá alálelúyà bí àrà. ẹ̀yẹ wá àti ah. mọ̀kọ́ tó fẹ́ rí mi fún mọ́mì. dídùn dídùn lábálẹ̀ olóyin. I don't want to cry anymore. Yeah, come on, wọlé tó mi ọlọ́run mo fi bẹ̀ẹ́ dáríjì mi èmi náà mọ̀ pé bó ṣe máa rí lílé yìí dẹni ìgbà tí mo ṣe yẹn ìgbà èwe ni. ṣùgbọ́n ní ọmọdé ò mọ orí jẹ kó má rà lọ́wọ́ gbogbo ìwà tí mo ń gbà yín gba ìmọ̀ ni please forgive me mo yí mi fẹ́ finú ṣoyún kí n fẹ̀yìn mi gbọ́ mo pọ́n jọ. Toríọlá ó ṣe má fún ẹ nígbà odidi ṣan mo sọ fún ẹ mo ní mo ti dárí jìn ẹ èmi àti ẹ ò jà mi ò bá ẹ jà. láàrin ìwọ kọ́ ló ń bá mi jà ẹlẹ́dàá ẹ ló ń bá mi jà tó bá dẹ̀ ti dárí jì mí ó di dandan kẹ́lẹ́dàá ẹ dárí jì mí please. farabalẹ̀ tí wàá yẹ pé tẹ̀lẹ́dàá mi ni ẹlẹ́dàá mi ti dárí jìn ẹ tipẹ́tipẹ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó yí ọlọ́run ọba sábàbí lásán lọ́lọ́run ọba fi ẹ̀ ṣe fún mi ó kàn lé mi láti sáré ni torí pé tẹ́dá ọba sáré ẹ̀dá ò ó ti yé ẹ ìwọ náà wò ó sìn i'm happily married ìwọ náà dènà adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó wà nílé ọkọ ẹ̀ bọ́lá ń ṣe sọ pé ó máa rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí torí náà mi ò bẹ ẹja mo ti dáríjì ẹ tinútinú mi mo ti dáríjì ẹ ẹlẹ́dàá mi tó lẹ́ ń wò ó ti dáríjì ẹ ṣùtìgbọ́ yeah. are you sure? sure jọ̀wọ́ mo fẹ́ lóyún mo fẹ́ gbọ́mọ tèmi náà jù please. torí ọlá lágbára ọlọ lágbára ẹlẹ́dàá mi wàá fún ṣoyún wàá fẹ̀yìn gbọ́mọ pọ̀n akọ abo gbogbo ẹ̀ ló máa bí nílé ẹ̀ ariwo ọmọ jẹ́ kí n dákẹ́ ló máa pa àmì o àmì àmì mi ò bẹ́ẹ̀ jà mọ́. thank you so much o ṣe gbọ́n. wọ́n ti bá mi sọ̀rọ̀ tán bá bá mi sọ̀rọ̀ ní oníṣègùn ọkọ̀ tí mo ń ṣe o ní láti pé irú wọn ò lè bá mi sọ kí ni mi ò gbọ́. hello pastor yes ma ọjọ́ náà ni mo wà báyìí ma okay. hello ma ẹ ṣe máa dúpẹ́ ma mo ti ṣàlàyé fún yín yín ò lè bá mi sọ̀rọ̀ kí n má gbọ́ kó possible bí mo ti dáríjì láti inú ọkàn mi wá ẹlẹ́dàá mi dẹ̀ ti dáríjì mi ló bàjá bẹ́ẹ̀ ni màá ẹ ṣe gbọ́n màá ìyàwó mi wà ó àbọ̀kù sí àràǹtì àlàáfíà ni wọ́n mú mi wá ọ̀rẹ́ màá ṣe ṣàdúgbò ẹ̀ ó dán màá. yes ma okay ma yọjú sí yín ma god bless you ma ọlọ́run ṣàgbára yín dọ̀tun. Okay, ma, later. Thank you so much. I'm I don't want to cry anymore. Ìyá come and wọlé tàn mí wá. Tears, pains, sorrow. kó má dágbére lọ́dẹ̀ mi ẹ ṣáà mi ẹ mi o.